my people, no be small tin o hmm make una come see o oh, how um, auto bola how e take blast and expose shebi una know say portable zazu una know say koti dey look for am so make una come see wetin auto bola take blast am for here so let's watch it together god bless you. well he expose all the people the video everybody a lot of people download it it's not going to be out of market Boshiwa. ṣe yẹn portable and it's true he knows maybe systematically you know many people at um, at times when they want to brag they always brag with all these bad bad boys girls in Nigeria in the sense pé people will be respecting them he may not be the one that started the gang you I tell you but he said he's the one he may not be the one Is only bragging. And yesterday also I download it. Another one, somebody was telling me one jẹ́ kí n mọ̀ pé oh they mention a lot, he mentioned a lot of people but only me oh that guy said only me now that they are trying to eh, eh, they've been calling me police, have been calling me IG, have been calling me from Abuja oh. You understand me? And he mentioned a lot of people. Those other people he mentioned, they are politicians, thugs including inside said ọmọ ọmọ déndé o ọmọ déndé irú déndé yẹn sìn mo rí lẹ́ẹ̀kan mo ti sọ̀rọ̀ déndé rí nígbà tí gbòòrò sí ọ̀tì gan containing Wasiu you understand me so I'll talk about déndé because déndé police kan one policeman kan lè rìn olúṣọlá ẹ̀rìn tí mo sọ pé ó máa ń tẹ̀lé Wasiu Ayinde gbà ẹ̀ I don't know that Wasiu Ayinde are actually trying to do one thing or the other against me there you know I don't even know that is the one until later later he was showing me to everybody so that when they are disturbing me everybody will be disturbing me ni tán come back mi see me. gbá mi come back bá see me. you understand me so one day when i was in nigeria i said okay after I mo parí ilé yẹn pé i want to have a business in nigeria what can i do that will be getting because me i like if the profit if it's not much but it's moving then you are not going to lack money you understand me your your turnover one body somebody said to me rice is so it's a very good thing that you can be going to Kutonu to to bring the trailer that even one girl like one woman like the majenpe girl pé àwọn ọkọ òun náà máa ń ṣe all those fàyàwọ́ ni wọ́n máa ń pè wọ́n ti mú wá sẹ́pẹ́ à ah, ṣé kò sí bọ́n ṣe lè máa ṣe tí ò ní sí fàyàwọ́ torí mi ò like risk anything I don't want to go against the rule of ìlú tèmi bá wà àti Nàìjíríà náà mo bèrè bẹ́ẹ̀ níjọ́ náà ẹnìkan wá sọ pé ah ó ní màmá pé àwọn tó ń ṣe dàrẹ́ pé wọ́n máa gbé wá fún yín lé tó bá ti gbé dé báyìí wọ́n máa sanwó that's how I went to tí ó máa ní ká wá lọ sọ́dọ̀ déńdé gbà yẹn èmi ò dẹ̀ mọ̀ pé lára àwọn ọmọ kéwọ̀n ni lára àwọn boys kéwọ̀n ni àwọn legion lára àwọn legion tó tó torí block àwọn bọ́dà ń gbà yẹn tó ti yé bẹ́ẹ̀ they all these boys they are in money but tó bá yẹn tó bá ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi ṣe fàyàwọ́ torí pé ọ̀nà yẹn ò da arm rubber náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ọ̀nà wọn yẹn torí bẹ́ẹ̀ kan bá ń sọ sórí ẹlòmíì máa kàn wò pé ah àwọn eléyìí ó tọ́ dẹ̀ ni wọ́n sọ o òótọ́ ni ìyẹn ẹni tó bá ti jẹ́ ọmọ bọ̀ lọ́wọ́ ò le àwọn tó ń ṣe struggle tó bá sọ pé wọ́n ń gbá tó bá ti di pé ó ń kú ẹrù because ẹrù ẹlòmíì by customer á gbà wọ́n á tún tà fún ẹ lọ́nà ń bẹ̀ you understand me so àwọn tó dájú olójú ẹ̀jẹ̀ ó ti yẹ ibẹ̀ yẹn mo ti lọ sọ́nà òkútọ́nu rí tí mo mọ àwọn ọlọ́pàá tó wà lọ́nà òkútọ́nu ìkan lára àwọn ọlọ́pàá tí mo mọ̀ ń gbà yẹn tó máa ń bá wa clear ọ̀rọ̀ torí wà mọ̀ pé force quarter ni ilé wa báyìí ló tẹ̀ ẹ́ mọ̀ gbogbo ọlọ́pàá àwọn sójà ń gbà yẹn so we know them but ọlọ́pàá yẹn ṣé Shina Rambo ló pa bọ̀bọ̀ yẹn nígbà yẹn ṣó ti yẹ yín yẹn so tó máa ó wà kútọ ni wọ́n gbé sí ọmọ ṣọmọ ìkàbà ni ọ̀bọ ọmọ kiri àdó ọmọ bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ ẹnìbọ̀dọ̀ báyà ti wá láti gbogbo Kogi yẹn my you know my mommy you know <laughs> you know gbogbo wọn they all together you understand me so ó dárúkọ dende ó dárúkọ but I don't want to mention their name because tí bá dárúkọ wọn ní platform yìí ọdún òkìtì ẹ ń ṣe bẹ́ẹ̀ yẹn Nigeria government ẹ má jẹ́ kí n tàn yín gan they have list kó tó lọ block ọ̀nà kí Buhari tó block ọ̀nà kí Buhari tó ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe rọra rí bàbá Buhari yẹn Baba Buhari no e get sense. E just dey um, Baba Buhari no dey talk before e do. Okay? Hey. And a lot of people Yoruba guns to themselves. They have given a lot of lists to Baba Buhari. And at time, all these boys, most small boys, they don't know anything like Portable. They will just tell him, mention names that you know people. And àwọn tó sọ fún pé kó dárúkọ àwọn èèyàn yẹn, àwọn èèyàn tó fẹ́ kó implicate ni. So that they will put it on the social media. Ó mọ̀ rẹ̀ pọ̀ fi brag ni their name is on the list ó lè pẹ́ ó lè yá ó lè jẹ́ future ó lè jẹ́ nsìn they are still going to do something about it they are part of the economy don't destroy economy in Nigeria are part of people that also destroy that is using terrorism on the land are you getting me ha so portable yẹn mo mọ̀ ẹgbẹ́ tí kì í ṣèpè if you doesn't be careful wọ́n kini gan o ṣe tó Naira Marley o kan mu gbo lásán ni o ti yẹ Naira Marley ọpẹ́lọpẹ́ kó jẹ́ star páwọn de dẹ̀ láìkẹ́ wọ́n máa jojú ẹ̀ ọmọ yẹn ó máa kó sínú torí ẹ̀ ni wọ́n ṣe máa ṣe pé ọmọ yẹn kàn tí ó ti ń ṣe làwùlàwù òun mo ṣe sọ fún sí pé mo ti sọ fún mi o mi ò fẹ́ mẹ́nu bọ̀ rẹ̀ mi kọ́ mo máa rí pé máa ń flop gan tí bá wò báyìí má kò pé tá a bá sọ̀rọ̀ ọmọdé nsìn wọn ò ní jẹ lòmí ìwé wọn lè sọ pé Auto Bola fẹ́ ba ti ẹ̀jẹ̀ ni bọ̀ bó ṣe wà yẹn gbogbo ń fúnra rẹ̀ ń ba tara ẹ̀jẹ̀ ni ńgbà to ṣe tan. tí o gbowó lọ́wọ́ APC tó bá fún ẹ lówó kò kò nídìí kó show ẹ a lot of people ló attack APC a lot of people get mad a lot of people go die ìbò sọnù torí pé ọmọ yẹn gan ṣó owó pé wo àwa gan máa wí pé okay. bá ṣe ń ṣe dáadáa fáwọn èèyàn yìí tó àwa rí pé àwọn tó bá ṣe burúkú fún wọn náà máa praise àwọn èèyàn tó bá pọ́n wọn lé náà máa praise àwa kẹ̀dẹ̀rẹ́ èmi yìí àwọn èèyàn fojú di ọ̀rọ̀ mi wọ́n dẹ̀ fojú di mí wọ́n máa wí pé Auto Bola yẹn kò sí nǹkan tá ti ṣe fún ló ó ti tán nìyẹn àwọn kan wà mo ti sọ̀rọ̀ wọn mo wọ́n lè rò pé báwọn mo bú wọn gan o èébú tí n bá tiẹ̀ sọ̀rọ̀ tí n bá sọ sí wọn gan kò dùn wọ́n bọ̀ wọ́n kàn mọ̀ pé nǹkan tó ń ṣe fún Bọ́lá ó bad wọ́n mọ̀ pé nǹkan tó ń ṣe fún ọmọ kékeré yẹn ó bad ọ̀rọ̀ tí n bá dẹ̀ sọ fún anybody pé nǹkan tó ń ṣe fún mi tó bad nǹkan òun ni mo ṣe kí ni ni mo fi ń sọ̀rọ̀ síta ipe ẹgbọ́ o nǹkan ṣe fún mi rèé òun ọ̀rẹ́ ṣẹ́ni ti sí wọ́n wá ló fẹ́ bá APC jẹ́ ṣé APC tú ayé mi ṣe ni gbogbo wọn yẹn tí mo mọ̀ wọ́n pè mí ní Auto Bola mo ti ń ṣe dáadáa nínú ayé mo ti ń fúyàn ní mọ́tò mo ti ń ṣe dáadáa fáwọn èèyàn wọ́n dédé mọ̀ mí wọ́n dédé kọlù mí wọ́n dẹ̀ ní bàbá gbogbo ọ̀rẹ́ wọn gbogbo wọn rí wọn ra wọn wọ́n dẹ̀ fojú kọ wọn láti ṣe pé kó lè ṣẹlẹ̀ kókó lè ṣẹlẹ̀ nǹkan mẹ́wàá máa ṣẹlẹ̀ mẹ́ I tell you number one lórí ẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tá a sọ lórí fẹ́ wọ́n pa bàbá ọmọ mi ẹ wá mọ lẹ́bù tán tún ṣe ń ṣiṣẹ́ ti sọ kọ́kọ́ fún yín wọ́n ṣe lẹ́bù kan wọ́n fẹ́ kẹ́mi tẹríba fún gbogbo àwọn tó wà lórí Facebook tí mo jù lọ ìtọ́kì àti àwọn pásọ̀ ẹ wá gbọ́ o mi ò ní ṣọ́ọ̀ṣì pásọ̀ tí n bá ti praise tí n bá pọ́n ẹlẹ́ happy birthday ẹ mọjọ́ tí mo ti ṣẹ́yìn máìlì mi tó bọ́ sẹ́ everybody òun náà ni ọjọ́ tí èmi Bọ́lá Fọláṣadé jáde ọjọ́ birthday mi àti tọmọ mi tipátipá kò sí celebrate tó celebrate mi kò sí olórin kò sí pásọ̀ kankan báyìí tá a máa ń celebrate tó sọ pé happy birthday mo lọ gbogbogbò ojú gbogbo wọn ni nobody nínú wọn i speak for christian on this social media tó o bá ní problem gbogbo wọn máa yẹ̀yìn sẹ́yìn gbẹ̀ni wọ́n máa wọ́n mọ̀dọ̀ ẹ̀yà wèrè rí ni èmi lè kọ́ authoritatively àwọn tí èmi help rẹ̀ láyé tani yálà ja gbogbo wọn tani wọn help i can talk to any wọ́n ọjọ́ tí wọ́n bá dín ṣinṣin ní orí ọ̀tá mi ọjọ́ tí orí ọ̀tá mi tó orí àwọn ọ̀tá mi tó bá ń fagbó lórí wọn ọjọ́ tí wọ́n bá ń fi petrol dídòdò lórí àwọn ọ̀tá mi wo ó máa gbóná ni máa kígbe kò nílù á tẹ sójú yàrá yàrá yàrá yàrá yàrá anybody anybody bá sọ pé kí ikú ẹ̀ nǹkan mọ̀ mí kú torí ẹni tó bá ba business ẹ jẹ́ ó pa ẹ sáyé ni ẹ wá mú ẹni náà nínú ìgbèkùn abẹ́ síwìn rẹ̀ ya wèrè rí ni ìyẹn ti dúró mú bọ̀ portable àti gbogbo àwọn kìíní ẹ̀ ó ń bọ̀ ń bọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ mò ń bọ̀ ná portable torí mo máa ń wọ ọmọ yẹn gbogbo wọn àyíkan ẹ máa jáde ẹ wọ́n tó ti mọ́ ní mo Jésù bọ́ mi o èmi o jà láyé pé mo fẹ́ ní church yàtọ̀ sí pé kí n home yàtọ̀ sí pé mi ní ibi mo ti fẹ́ tọ́jú àwọn èèyàn àbí tí mo ti ṣe dáadáa fún yàn èmi ṣe dáadáa dọ́dọ̀ àwọn olórí kúkú ni tí mo dẹ̀ ṣe dáadáa mo ṣe dáadáa mo ṣe dáadáa anybody tó bá rí mi níta àti nílé àti lóko wọ́n lè sọ fún mi pé wọn like mi South Africa wọ́n mú ọba wọn lè ní ò like me because I'm a true sayer and when you are evil you cannot like me because the truth is too hot platform mi ni wọ́n pe pè ní wọn kí n wò ó ọ̀tá àti ìkà tó bá wò máa kú fẹ́rẹ̀ ó wo fẹ́rẹ̀ ó kú fẹ́rẹ̀ ni because ọ̀rọ̀ yẹn máa gbóná jù fún ẹ wọn ò dẹ̀ lè ṣèkà fún mi kó tún bá bàbá ọmọ mi lórí ẹ̀ kó máa sọ fún mi kẹ́ni máa sọ̀rọ̀ àwọn náà máa sọ fún ẹ kò tọ́jú ìyá ẹ̀ ìyálà ìyàwó ò tọ́jú sítìsì wọn èyí tó bá jẹ́ tó wà ń pàwà kò tọ́jú ìyálà ìjà ẹ̀ so ohun tí ìbá tọ́jú ìyá mi owó tó jílá òmìṣọ́ bá mi fi lọ́dọ̀ àwọn ẹbí mi ni intanet ti ṣe fún fámìlì mi ìmí nínú wọn kò ṣe fún fámìlì ẹ̀rí tó ń pẹ̀rẹ̀ ní big man orí kó àbí big woman I try on my little way to do something to the people around me. But gbogbo n tẹ́mi bá ṣe wọ́n fẹ́ try láti rubbish gbogbo ẹ̀. Simply because wọ́n fẹ́ tẹ̀mí bá tẹ̀rí bàbá nǹkan ṣé wọ́n ń kọ́ṣẹ́ lórí Facebook kò ní dáa fún yàrá Anybody wá sọ pé ẹ má wò a máa ṣú ẹ̀ seniority. Kò sọ́gà lórí Facebook. Ibi tó o bá lọ níbi iṣẹ́ tí mo ṣe tí mo fi pè wọ́n lọ́gàá. Mo lọ sí school yẹn Harrison for three months. Mo sá mo ṣe iṣẹ́ mo sanwó fún wọn. Wọ́n dẹ̀ teach mi, wọ́n fún mi ní nǹkan tí wọ́n ní so ìtú wọn níyẹn náà láti máa fi pa owó fún èmi mo ṣe kí ni mo submit application sí ilé iṣẹ́ káàkiri mo ti ṣe láwọn ilé iṣẹ́ tí mo ti ṣe now nísìnyí wọ́n dẹ̀ rí pé mo lè ṣe wọ́n dẹ̀ rí pé mo lọ síbẹ̀ wọ́n dẹ̀ confirm ó ti yẹ ilé now wọ́n wá fún mi níṣẹ́ nìyẹn mo wá ń ṣiṣẹ́ yẹn níbi ibẹ̀ yẹn àwọn tó gbà mí síṣẹ́ yẹn àwọn ní boss mi tọmọ kékeré bá pè mí láti ilé iṣẹ́ tó bá jẹ́ ẹni tó ní ilé iṣẹ́ yẹn ọ̀gá mi ni at the same time tó bá jẹ́ jẹ́ colleagues Do lo respect fún wọn ó ti yẹ I don't respect anybody either you are small or big if you are a boss you a boss mo ti ní ọmọ kékeré tó ṣiṣẹ́ níbi iṣẹ́ mi rí kò ju ọmọ sixteen years ọmọ seventeen years àbí ọmọ twenty years wọ́n fi ṣe gbogbo ọ̀gá gbogbo àwọn arúgbó tó wà bẹ́ẹ̀ mo respect ni a ma don't use mouth for me i'm just a baby for you man don't worry in our country we respect our boss when i'm talking to my people in the office also i'm working i use mouth for anybody i have not seen many of them face i only know my manager that is Amanda The person who interviewed me the day I was going, I think there were three, but I remember that one face, and I've seen that one, uh, there were three of them, the day I went for the interview. Because they will, you know, they will interview, you know. I don't know most of them that talk to us on phone. But anybody, when some people are talking, you know that this is a baby. This is a, not baby as in a child that is, I mean, in age, you are bigger than this person. But it's not by age, it's by what you carry. It's not by your age, it's by what you carry you like to put people under chains under slavery èmi Bọ́lá mi ò ní gbà fún yàrá anybody at times when I talk about the people ibi tí mo ti gba training ọ̀dọ̀ àwọn pásítọ̀ tí mo ní mo gbà kọjá yẹn ní twenty something thirty years ago they are not the one that preach to me to accept Jesus Christ I've tell my story now so àwọn kan ìyálàjà kan tí mi ò sọ pé mo fẹ́ di pásítọ̀ àbí mo fẹ́ gbé ìṣèkiri lábẹ́ yín ẹ máa wá kẹ́mi máa celebrate yín kí n máa gbé píṣọ mi àti àwọn ọmọ olórin àti àwọn ọmọ tó ṣe tíátà kò ní dáa fún ìyálà ìyá yín ẹni tó bá ro bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi ìyálà ìyá ẹ̀yin tẹ́ ń sọ yẹn mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ga tó láwùjọ kò ní dáa fún ìyálà ìyá yín ẹ sanwó fún mi lórí platform mi I will be paying rent do you know how much I pay Canada ò kì í kúrọ̀ I pay more than ten thousand ten thousand kíni lórí dátà tí mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní orí Facebook wọn ò fún mi níwọ̀n jẹ́ kí wọ́n fún mi lówó because they want to humble me under somebody including ọ̀gbẹ́ ìgbà tí mo lọ sí Àkúrẹ́ mo kúnlẹ̀ mo kí sọ́sọ́bìrẹ̀ ni ìgbà tẹ́mi ti ń ṣiṣẹ́ olúwa sọ́sọ́bìrẹ̀ kò tí ì ṣiṣẹ́ olúwa sọ́sọ́bìrẹ̀ ò mọ̀ pé mi ni máa gbà ń là bẹ́ẹ̀ ni èmi ni mo gbà tọ́ ọlọ́run ló lò mí láti gbà tọ́ sọ́sọ́bìrẹ̀ lẹ̀ mo fara da ìyà mo jẹ babaláyà wọn ṣe ìkà fún mi lóríṣiríṣi torí àwọn sọ́sọ́bìrẹ̀ ọjọ́ tí mo lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ owó ló gbà lọ́wọ́ mi ṣé ká má pàjá ká má pàjá lọ́wọ́ fúnra wa gbogbo in tó sọ fún mi lọ́jọ́ náà lọ́hùn tó ló máa ṣẹlẹ̀ tolú o tolú you are sleeping i know you are having any but headache is not your portion okay do you remember the day we visit to to to sobire please come closer i want people to know tẹ́ni bá sọ pẹ̀lú ẹ̀rí ni but tí n bá pọ̀ èèyàn lé tó bá lọ fẹ́ já rank ni màá já ẹ sí wẹ́wẹ́ àdúrà orí burúkú kòkòrò rẹ̀ lè ràn mí bẹ́ẹ̀ ni Kẹ́mi Tolú Would you remember part of things that he tó sọ fún wa sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè. okay he said your daddy will do what. come back and shala eh. that you will come back. he said your daddy will come back and. shala. and shala and they will come and beg me abi. yes. ṣé dáàdi ẹ wá bẹ̀ mí tí tó fi kú èmi kan mo tún bẹ̀ nígbà tí mo dé látàkùn ṣó bẹ̀ mí ìgbà tó kúrò mẹ́rin gbogbo àti ọ̀rọ̀ yẹn ò ṣẹlẹ̀ kí ló sọ ń gbà yẹn You said gbogbo all the prophecy because you were a child, you want things so Abi, you want you said, ah, he this man who said everything well, they will become and beg, and they never beg. They only beg all things that also be told me. Nothing happen. Oh, what mo so now? Ara aṣọ funfun. So wà ní Bíbélì, mo ro mi water. Mo kàn speak fún ni torí pé wọ́n wọ́n chance. Bẹ́ẹ̀ ni mo sọ. O gbogbo prophecy to so fún mi, ẹ jẹ́ ká mi o sínú òtẹ́ o. Ìgbà tó rí mi ní Ghana lọ́hùn, ṣó lè mọ̀ pé ẹni tó lè sọ̀rọ̀ báyìí ni àbí tó lè mọ̀ pé mi òun máa gbọ́mọ sóhun lọ́rùn ọmọbìnrin ló máa padà wá speak fóun mo sọ̀rọ̀ wá sí ẹ̀yẹ náà bẹ́ẹ̀ ni ó ríran torí pé wọ́n máa ti sọ fún ìran tó máa ń rí ìran tó máa ti kọ́kọ́ download ìjì ayé ọ̀la wọ́n ti sọ fẹ́ nìkan tó súnmọ́ wọn ó ní bàbá kan tó máa ń ṣe visa ó wà ní Amẹ́ríkà ń sìn tó bá ọmọ ṣọ́ọ̀ṣì ó ní ó ní connection kan ní Amẹ́ríkà embassy ń gbà yẹn tó tó bẹ̀rẹ̀ a máa ríran pa ẹ̀ ẹ má jẹ́ kí n bínú o ṣe é lẹ́yìn pásọ̀ yẹn ẹ má jẹ́ n bínú o ẹ̀yin wèrè tẹ́ máa ń blog ẹ̀fẹ̀ mi lọ́gà o ọlọ́run lọ́gà mi o hmm. gbogbo àwọn pásọ̀ tẹ́mi mọ̀ gbàtí mo mọ àánú òjò ó ní problem mi ò ní kò ń ṣọ̀gá mi tí ò bá ṣe nǹkan burúkú fún mi tí ò bá ṣe kàkó bẹ̀rẹ̀ sí máa sọ pé òun fẹ́ ọ̀tẹ́ ní gbogbo nǹkan tí bá ní ṣé mo ní respect ẹni I'm a person that have respect for people generally but when I see you you want to destroy somebody my life or you are destroying people I you lost your respect from me gbogbo wọn ìgbà tí mo ṣe bẹ́ẹ̀dẹ̀ kò sí kọ̀ọ̀kan nínú àwọn celebrate yẹn tó celebrate mi ọjọ́ tí wọ́n na ẹ́sà board ní orí Facebook èmi Bọ́lá Fọláṣadé nìkan ló speak fún moro moro seven seven ó pè mí mo ó ní kí n record òun mo ní of course i will record you kó má bàa sọ pé mi mo pè òun létà pé mo wá tó ń bẹ̀ òun ó ní kí rìkọ́dù ó bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí ó ní jọ kí n má jẹ́ kí wọ́n jà mọ́ mo níṣẹ́ mi ni mo máa jà ní ń gbowó ni láti máa bá àwọn èèyàn jà wọ́n bẹ̀ sí mi ni èmi wá sórí Facebook wá ṣàlàyé mo sọ